إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة فالسلام عليكم ورحمة الله وبركاته Adápẹ́ fún ọlọ́run ọba wa, ọba tó ṣe pé látara inú rẹ̀, ìkẹ́ rẹ̀, ìdáàbòbò rẹ̀, ó ṣàánú wa ó dáàbò rẹ̀ bò wá títí tí a fi mú oṣù Dhul Hijjah lẹ́yìn ní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù ìdìlẹ̀fíjà ọdún 1141 èyí tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ti ṣe jẹ́ láti lu Mọ́kà lọ́sílù Mọ̀sílá ìkí àti kẹ̀kẹ́ lọ́bá níbi Muhammad sallallahu alaihi wasallam ọlọ́bá wà lẹ́ àwọn sàádọ́ àti gbogbo àwọn tó bá ti ẹ̀kọ́ sí tó ọjọ́ tí ó lọ́lá jù sì tóbi jù nínú àwọn ọjọ́ òun náà ni àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù tí a bọ́ sí yìí tó jẹ pé ọjọ́ yìí ọjọ́ tá a ti ń retí ni tí wọ́n bá ń sọ pé ọjọ́ wo lèyàn nífẹ̀ẹ́ sí nínú àwọn ọjọ́ tí wọ́n ti lù lọ sẹ́yìn a lè rí náà wà tí ó sọ pé ọjọ́ tó ń sí ìyàwó ni a lè rí náà wà tí ó sọ pé ọjọ́ tó ń sílé ni adẹ̀rínú wa ìjọ́sọ pé ìjọ́ tó bí àkọ́bí ọmọ mi adẹ̀rínú wa ìjọ́sọ pé ìjọ́ tó ń sí nínú àwọn àrùn àjò tọ́nà nínú òun tó àṣìlẹ̀ rínú wa tó yẹ pé yóò mú bí ọjọ́ méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà nínú àwọn ọjọ́ sínú ẹ̀dùn ìdùnnú ilé yìí ìdùnnú tara wa tí ọlọ́run lè fẹ́ sí jù lọ nínú àwọn ọjọ́ tó sì jẹ́ pé bí ṣe ń dunú bẹ́ẹ̀ ní àwọn màláìkà rẹ̀ náà ń dunú nínú àwọn ọjọ́ tó ṣe pé ọlọ́run bá nífẹ̀ẹ́ sí bó ṣe nífẹ̀ẹ́ sí gbogbo ọjọ́ ọjọ́ tó nífẹ̀ẹ́ sí jùlọ bí sì ṣe nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ làwọn màláìkà rẹ̀ náà ṣe nífẹ̀ẹ́ sí òun náà ni aṣáájú bẹ̀rẹ̀ sí jà ọjọ́ mẹ́wàá èyí tó ṣe pé ó bẹ̀rẹ̀ sùn bẹ̀rẹ̀ sí jà èyí tí a mú ọ̀dìwọ̀n rẹ̀ lónìí báyìí ẹwọ́jọ́ amúlákòókò dùn ẹja pàtàkì rẹ̀ nínú iṣẹ́ nínú ọ̀rọ̀ àti nínú fífi wa àlẹ́lú àmọ́kọ́mọ́ sọ́ọ́dọ̀ àlọ́sọ́lọ́m nínú ọ̀rọ̀ tí ìyàwó Hafsa tó gba alátọ̀dọ̀ rẹ̀ òun náà ń péré bó ti ọlọ́run bá ti wá lójú kòkòrò ká fi ọjọ́ mẹ́sàn-án rẹ̀ àkọ́kọ́ yìí ká fi gba àwẹ̀ orí fẹ́ra rẹ̀ ní ó sì lọ́lá púpọ̀ téèyàn ọ̀bá láǹfààní àti lè gba gbogbo ọjọ́ yìí ó ságun ọlọ́kùnkúndùn òòjọ́ yọmọ àrọ̀fà insha Allah Muhammad sallallahu alaihi wasallam tó ní pé yòókàtò sẹ́nẹ́tà ni máa bíyà wọ́n yóò ká kíyà yóò máa ṣàfihàn wọ́n máa bá yàn pa ẹ̀sìn èèyàn rẹ ẹ̀sìn ọdún kan tí yẹn ti tẹ̀lé sẹ́yìn àti ilé pé ìgbẹ̀lẹ́wájú bákan náà nínú àwọn sí olóore ìta gbọ́dọ̀ mójútó òun náà ní pé ọmọ ìdá púpọ̀ àwọn òwú wákàtí márùn-ún ká má jẹ òkè ká mójútó kásìmájì hàn pọ̀ nínú àwọn ọjọ́ mẹ́wàá tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí jùlọ ní àwọn yìí bákan náà bàbá tún lè sáré ká ka alukuran ká ka alukuran kó pọ̀ dáadáa kalamullah subhanahu wa ta'ala wa èyí tó ṣe pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí ẹni tó bá ikú sá máa ń ka ọfà tí a nígbà Muhammad sallallahu alaihi wasallam sọ́nà ọ̀rọ̀ kan tó gún régé wípé ẹni tó bá máa tí bá máa ń ka ọ̀rọ̀ ọlọ́run òun lọ́lọ́run bọ́ ọkọ máa bá iye ojú àlámọ̀ rẹ̀ kódà kọ́ má béèrè lọ́dọ̀ ọlọ́run ohun tí ò béèrè lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bọ́ máa ṣe fún kí ló fà torí pé ó bí sí ibi ìmọ̀ àta ọ̀rọ̀ ọlọ́run ẹjẹ́ amójútó nípa pé ó kéré pin àti ẹ̀wà kà rárá àwọn tọ́lọ́run bá ní pé ó ṣe ní ọ̀kun láti lè kà tàbá lè ka òdìdí àkùránì kà òdìdí ọjọ́ mẹ́wàá yìí tàbá lágbára jù bẹ́ẹ̀ lọ́kàkà méjì tabalagba jùlọ lọ kàkà mẹ́ta orí sẹ́ra rẹ̀ ó sì dá púpọ̀ nínú sí olóore nínú tó tẹ́ ọ lórí pé a gbọ́dọ̀ gbé jù lẹ̀ ó ti wùlẹ̀ ọmọ máa mọ̀ kánà láàmú téèyàn bá kó sí méjèèjì tó kó sí kánà rẹ̀ méjèèjì tí mo gbà lérò náà ni sí dáadáa sí àwọn òbí èèyàn béèyàn tó ti dáadáa sí wọn kọ̀ọ̀kan tẹ́lẹ̀ kéèyàn tó wá já nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí kéèyàn ojogún dùnú sọ́kẹ́ àwọn òbí yẹn ìyá bàbá kíkẹ́ bá ti kó nú wọn ìyá ọba kù kéèyàn mójútó dáadáa kéèyàn ti jogún dùnú sínú ọkàn rẹ̀ púpọ̀ ọmọ àti àpúpọ̀ rẹ̀ kéèyàn bá jẹ́ nìkan tí epo ti pàdánù àwọn méjèèjì àwọn ọmọ ń kọ́ àwọn ọmọ wa kájẹ́ nìkan tí epo bí a ti jogún dùnú sínú ọkàn wọn kí ni wọ́n dùn látọ̀dọ̀ wa kama wà bí ni wọ́n sì bàjẹ́ alábò ti wùlẹ̀ ọmọ nínú àwọn sí olóore tó bó háyà ni tọ́lọ́n bá sì nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ tọ́lọ́n bá sì lákàkún rẹ̀ òun náà làwọn kan méjèèjì fi aṣọ yìí kíni dá sí rẹ̀ fáwọn òbí ní méjèèjì dépò lè wà nílẹ̀ yìí bákan náà kéèyàn jẹ́ nìkan tó ṣe pé èyí ó sì dáadáa sí àwọn ọmọ rẹ̀ kéèyàn jogún dùnú sínú ẹ̀mí wọn náà lè lè gbà jogún dùnú sínú ẹ̀mí ọmọ ìlànà tó lè gbà jogún dùnú sí wọn òun náà ní kéèyàn ọlọ́kòkòrò láti ra aṣọ ọdún fún wọn kéèyàn mú lọ́kùnkúndùn láti ra bàtà ọdún fún wọn bí èèyàn bá sì lágbára wọn gbogbo gbàlẹ́ pẹ̀lú bí n ti lágbára wọn ni pé aṣọ tí òjò àpò méjì àbọ̀ lọ ń bẹ èyí tí òjò àpò márùn lọ ń bẹ èyí tó ti jẹ alápò mẹ́wàá ń bẹ èyí tó ti jẹ àpò ń bẹ bí bá sì lágbára wọn bẹ́ẹ̀ náà bàtà náà bàtà tí òjò alápò kan lọ ń bẹ alápò kan àbọ̀ alápò méjì alápò méjì àbọ̀ èèyàn bá ti lágbára mọ́ ọwọ́ pé ọmọ sáré pé òun rí aṣọ ní ìfẹ́ yàtọ̀ sásọ tóun ní tẹ́lẹ̀ òun ní bàtà ní ìfẹ́lẹ̀ sí bàtà tóun ní tẹ́lẹ̀ ní máa mi sí máa fi gbé gbódù mú sínú ẹ̀mí àwọn ọmọ ọmọ ọlá lè gbájú gbódù mú sẹ́mi àwọn òbí wa òun náà ní pé ha ọmọ àti àkópọ̀ tàbá jẹ́ni kẹ̀kẹ́ pé bá a ti lágbára táwa sọ̀rọ̀ ọdún fúnra wa tàbá ní ìgbìyànjú ká tó sọ̀rọ̀ ọdún fáwọn òbí wa yìí ọmọ àti àkópọ̀ tá a bá lágbára méjì kò sí tó burú ká lágbára èèyàn kan ṣùgbọ́n láti sun mọ́ wọn pẹ́kípẹ́kí láti sun mọ́ wọn pẹ́kípẹ́kí wọ́n sì lọ́wọ́ àwọn olùmọ̀ nípa pé bàbá rẹ̀ ìṣẹ̀tò ìṣe kọ̀ lágbára ju ẹran ẹyọ kan lọ sẹ́ran ẹyọ kan yìí ṣé yọ pa lóko ara rẹ̀ ni tí wọ́n sọ pé òun lòun ní nígbà táwọn òbí rẹ̀ ti bẹ̀ láyé àbí yọ lọ fáwọn òbí rẹ̀ pé ẹran yìí ni àwọn olùmọ̀ ní pé rárá o tọ́wọ́ púpọ̀ lágbára jẹ́ ọ̀kan náà fà á ló pọ̀ ara rẹ̀ àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ làwọn òbí rẹ̀ wà so akálàsí ó lè ti ṣe ṣàárò fún wọn yẹn ni pé táwọn òbí ó rí pé kìí ṣe pé ó mú sọ́dọ̀ ara rẹ̀ gẹ́gẹ́ bíi pé ní mo pẹ́rẹ̀ mi ṣùgbọ́n ó ti pé yóò mú súnmọ́ wọn pé ẹ̀rẹ̀ yìí láti fi pa lóòkọ̀ òun àti gbogbo àwọn fámìlì rẹ̀ ilé ìmọ̀ àwọn jogún ìdùnnú sí ẹ̀mí àwọn tó jẹ́ àwọn òbí ẹni ẹgbẹ́ tí ìrètí púpọ̀ bàbá ti jogún ìdùnnú sí àwọn òbí wa sí bẹ́ẹ̀ náà ni bàbá mi bá gbé wáyé yìí àwọn ọmọ tiwa náà jogún ìdùnnú fún sọ́kùn tiwa náà kánú wa gbàgbé o gbogbo tó jẹ mọ́ ìwà ìṣẹ̀ kájìnà sí orin orin kájìnà sí láwọn ọjọ́ mẹ́rin wáyé ká má gbọ́ orin àfi yìí tí wọ́n bá fún wa gbọ́ kájìnà ká má gbọ́ orin bákan náà ká fi jìnà sí ká máa tàtẹ́tẹ́ ká jìnà sí ká máa mutí ká jìnà sí ká máa ságbèrè ká jìnà sí ká máa jalè ká jìnà sí ká máa rù ìyàwó gbọmúlélántà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé bá a sọ pé ní olóore èèyàn máa gba ládá nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn nípa buhari buhari àti nígbà tí èèyàn bá ń sọ nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí àwọn ọjọ́ mẹ́rin wáyé ká wá pọ̀ ẹni bá ti bẹ̀rẹ̀ wọn bá dáadáa ká pọ̀ ẹni bá ti bẹ̀rẹ̀ wọn bá dáadáa ìbẹ̀rẹ̀ wọn bá àlàáfíà tó péye ìbẹ̀rẹ̀ wọn bá ìmọ̀ ìbẹ̀rẹ̀ wọn bá àrísìkì ìbẹ̀rẹ̀ wọn bá ẹ̀mí gúngùn àti àwọn oríṣiríṣi nǹkan tá a bá fẹ́ bèèrè lọ́dọ̀ ọlọ́run ká bẹ̀rẹ̀ wọn bá lórí rẹ̀ lásìkò tọ́lọ́wọ́n bá àwọn ọjọ́ tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí jùlọ ta wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ta ti mú báyìí bẹ́ẹ̀ náà ni a ti ṣe nǹkan tó ṣe pé ọlọ́run bọba lè ṣe ọlá wọ́n fẹ́ má sí irú ẹ̀ nínú ìṣẹ̀mí ayé wa tọ́lọ́run bá lè ṣe lẹ̀ fún wa. àdámọ̀ tiwa náà tí a bá lọ ṣe kò ń gbé ọjọ́ tó yẹ pé inú wa ń dùn sí a nífẹ̀ẹ́ sí jù a ṣe dáadáa wọ́n lè lára èlò mọ́sàlẹ̀ ààrà ọlọ́run bọba lè ṣe ọlá ó tún wá jẹ́ nìkan tó yẹ pé ọba aláàánú rahmatu wasa àti kúndàṣẹ́ kò sígbà tí òní sáànù wa tọba tó wá gbé pé máa àwọn ọjọ́ mẹ́wẹ̀ wa tó nífẹ̀ẹ́ sí ju yìí lọ ni ká tọrọ lọ́dọ̀ rẹ̀ ká gbèrò tàbá fẹ́ lọ́dọ̀ rẹ̀ ká gbé nìkan sí pé ká súnmọ́ lọ́wọ́n ọba pẹ̀lú àtàdọ́nù àyìnbá subhanahu wa ta'ala pàápàá jùlọ láwọn àkókò tàbá mọ̀ pàdé àmọ́ ń gbà nínú rẹ̀ lẹ́yìn wákàtí márààrún tàbá ti ọlọ́run bá lákòókò yẹn ọlọ́run bá bá ń sọ kalẹ̀ wá sí ní ayé tí ó sì máa bèèrè pé ta ní ń pè ní kí ni ọlọ́run bọ́ jẹ́ pé rẹ̀ ta ní ń béèrè kí ni ọlọ́run bọ́ dá lóhùn ta ní tí ń wá foríjì kí ni ọlọ́run bọ́ gbà foríjì rẹ̀ ojoojúmọ́ ọlọ́run bá máa ń ṣe bẹ́ẹ̀ pàpà jùlọ àwọn ọjọ́ mẹ́wẹ̀ yìí tó sì ju ojú ọ̀sán ẹnì kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ ní nìkan tá a bá gbọ́ tí wọ́n bá ń pè wọ́n wọ́n bá pè wọ́n ká síwájú kí wọ́n tó sì kọ́ ọmọ irun yẹn àkókò yẹn àgbà máa ń gbà bí ẹ̀ bá wà ṣọ́ọ̀pù yẹn ọgbọ́n kí wọ́n pè wọ́n irun tó sì mọ̀ bó wọ́n lọ́ọ̀kì fún tó di pé wọ́n gbé kọ́ ọmọ ọ̀hún bẹ́ẹ̀ ni wọ́n bá rán àkókò yẹn ànẹ́bí ọmọ hamusa aláàrọ̀ àdúrà tí wọ́n bá ṣe láàárín irun tí wọ́n pè àti ìgbà tí wọ́n fi ṣe kọ́ ọmọ ọ̀hún yẹn ọlọ́run bọ̀ balẹ̀ kí ọlá máa gbà ọlọ́run bọ̀ òdì dá padà ṣùgbọ́n kaná káwá mọ́ lọ́kòókò dùn láti jọ pé ńgbà tá a bá fẹ́ tẹ lọ́wọ́n ọba láwọn àdúrà tọ́jàdúrà tó kilẹ̀ tọ́jàdúrà pọ́njú tá a fẹ́ ti tẹ lọ́wọ́n kàrin ti bẹ̀ kàrin ti tẹ́wọ́ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run bọba lẹ́kẹ́ ọlá ó fún àlẹ́bí ọmọ Muhammad sallallahu alaihi wasallam níbi ilé pé òun ò ní dáwọ́ ọmọ àlẹ́bí Ádámọ̀ òun ò ní dá padà ló fìfò láì má jogún mo ti ń tọrọ láì má jogún náà ẹjá jẹ́ mi kẹsìrì pé ká gbìyànjú láti jẹ́ pé ń gbà tá a bá bẹ̀ lọ́wọ́n báyìí láwọn dùháwò lè mọ̀sá rẹ̀ àwọn àgbà afáfẹ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run yàtọ̀ sáwọn pé bóyá àwọn àgbà afáfẹ́ fún wa àìtẹ́wọ́ ń bí àwọn akíwọn àṣùbá àtàlá ìtàbá àwọn yòókù àwọn àtikáwòká máa ń ṣe àdúgbò kàtàkàtẹwọ nígbà tá a bá ṣe tán àwọn afẹ́tọ̀ lọ́dọ̀ ọlọ́run kàtẹwọ ń gbàdá ọlọ́run bọba àlejò aláyé máa ń yára yára dáhìn lóhùn ní ohun tí èèyàn bá fẹ́ pẹ̀lú gbólóhùn Allahumma tàbí ọlọ́run ọba mi ò ìrẹ ọlọ́wọ́n bá mi ò ìrẹ ọlọ́wọ́n bá mi ò kí n wá sọ̀rọ̀ sí ìbáfẹ́ ọlọ́wọ́n bọ́ba ní kẹrọ ọba aláàánú ni bí sì máa ń ṣàánú ẹ̀dá àánú rẹ̀ ó sì gbòòrò ju àánú ọmọ ẹ̀dí mi lọ ọlọ́wọ́n bọ́ba ní kẹrọ yọgbà bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa iléyà ní ìdáwà dojúkọ yìí ọlọ́run dákùnmájà sí inú sàárè ò sí inú sàárè ò dákùnmájà sí inú sàárè ò àlàáfíà tó péye dákùn fi jìkẹ́ fún wa ò àìsèkì tó péye dákùnjà fi jìkẹ́ fún wa ò ọlọ́run bá ọba tó yẹ pé ọmọ ń jogún àánú sínú ọkàn ẹ̀dá jogún àánú sínú ọkàn wa ọlọ́run bá ọba tó ọmọ ń jogún àánú sí ti fẹ́ dáadáa fún jogún àánú sí ti fún wa má jẹ́ aṣọ bí pẹ̀lú ìbànújẹ́ má jẹ́ aṣọ pẹ̀lú ẹkún jẹ́ aṣọ pẹ̀lú ìdùnnú jẹ́ aṣọ pẹ̀lú ayọ̀ jẹ́ aṣọ pẹ̀lú ẹ̀rín gbogbo àmì tí èèyàn máa ń gbà sí ọdún tí èèyàn máa fi ṣe pẹ̀lú ìdùnnú ọlọ́run bá dákun aṣọ kòńgẹ́ rẹ̀ ọlọ́run bá má jẹ́ aṣọ kòńgẹ́ ìbànújẹ́ ọ̀hún ẹni tẹ̀sí sára mọ́jà ṣẹ̀kọ́ ń bẹ̀rẹ̀ ẹlọ́ kó jẹ́ sí èkó lórí ayé mọ́jà ayé sábà bí èkó rẹ̀ mọ́jà ajá pàdé náà iṣẹ́ mọ́jà ayé náà iṣẹ́ pàdé nǹkan kan wà á máa lọ á máa bọ̀ ọlọ́run èdè náà rẹ̀ ìdáàbòbò rẹ̀ tó nípọn dákùn máa fi dáàbò rẹ̀ bọ̀ wá gbogbo bá ṣe ń lo òkè táà ń lo ilẹ̀ táà ń lo òkè táà ń lo ilẹ̀ dákùn àrísìkì tó péye masu wala ta wuce majadan ka tó rí yẹ o majadan ka tó rí mọ majadan ka tó rí náà o majadan ka tó rí lò o majadan ka tó rí wọ o ọlọ́run bá wọn tí ààrẹ wa ń ṣe bá àdúgbò àdáfíà fún wọn àwọn táàrẹ ń ṣe bá àdúgbò àdáfíà fún wọn àwọn táàrẹ ń ṣe dàgbà àdúgbò fún wọn àwọn òkú àwọn mùsùlùmí dàgbà àṣàkóyé fún wọn dàgbà àṣàkóyé fún wọn dàgbà wa kẹ́ àwọn tí ń jí àlọ́ba amúyàkó lórí wọn àwọn tí ń jí àlọ́ba amúyàkó lórí wọn àwọn tó yẹ pé wọ́n rí fẹ́rẹ̀ lọ́wọ́ náà wọ́n gbọ́ dàgbà àṣàlékún kẹwọn dàgbà àṣàlékún kẹwọn àwọn táwọn ń bẹ lórí ayé náà pẹ̀lú dákun ṣàánú wa o dákun ṣàánú wa o jẹ́mi ogun jẹ́mi ogun àlàáfíà tó fi kọ́ wá sí ti kí wa nígbà táwọn máa kó lórí ayé náà ti á kó pẹ̀lú ọ̀rọ̀ òun o ti á kó lẹ tí ó fi ọ́ lé ìgbà kan fún ọlọ́wọ́n bá kọ́ wá síwálé náà lùjẹ́ náà dákun má síwálé yẹn náà o síwálé náà lùjẹ́ náà dákun má síwálé ولا قوة إلا بالله أقول قولي هذا أسفنا لي ولكم ولسائر المسلمين كل إلا هو الغفور Thank you.